أشهد أن نبينا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا وبعد فاتقوا الله عباد الله يقول الله عز وجل يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون عباد الله دلجوا ẹran léyà ara àlànà ẹ̀sìn islam eléyìí tó náà fi rán anábọ̀ muhammad sallallahu alayhi wa alihi wa sallam ni ọlọ́run ọba ẹlẹ́dàá wa ó sì tọ́ka sí bó ti ṣe jófin ẹ̀sìn islam ìgbé kéèyàn ọkọ̀ ẹran léyà nínú suratul kawthar níbi tó ti sọ ìgbé fasalli li rabbika wanhar máa ṣe sọlẹ́ẹ̀tì fún olúwa ẹlẹ́dàá rẹ̀ sì máa pa ẹran ṣe sọlá àtúkọ pẹran àwọn olùmọ̀ká nínú àwọn olùmọ̀ẹ̀sìn Islam wọ́n bu ọ̀rọ̀ tó wá nínú àyà yìí fasalli li rabbika wanhar máa ṣe sọlá àtú nítorí pé àṣẹ lélẹ́yìí kò sì sí nǹkan tó mú kúrò nídìí jíjọ́ra yẹn ìdí ni táwọn fi sọ pé sọlẹ́tùl Eid ọ̀ranyàn ni ọ̀ranyàn tó ní í ṣe pẹ̀lú ọdọọdún wanhar. pípẹ́ ẹran léyà náà wọ́n tún láṣẹ lò náà àjẹkọ́ran èèyàn méjèèjì bó tilẹ̀ jẹ́ pé àwọn ẹni tó pọ̀ jù nínú àwọn olùmẹ̀sìn Islam wọ́n ní tí ó wá níbí báyìí àṣẹ tí pé nǹkan yẹn ni àmì ní mọ èyí tó sọ nǹkan yẹn di tó jẹ́ súnà tó ní agbára torí ẹ̀ ló ṣe jẹ́ pé lábẹ́ òfin ṣẹ̀ríyà akórira kẹ́nìkan ní agbára ohun tó lè fi pẹran léyà ó wá kọ̀ láti pa nítorí pé anabi muhammad sallallahu alayhi wa sallam nínú hadithi anas ibn malik radiyallahu anhu ó ní ضحى النبي صلى الله عليه وآله وسلم بكبشين أملحين أقرنين ذبحهما بيده وسمى وكبر متفق عليه ولا نبي محمد صلى الله عليه وآله وسلم أقرنا لي ẹran àgbò méjì ló sì fi pa ẹran aléyà yìí ẹran àgbò kọ̀ọ̀kan nínú méjèèjì ó jẹ́ amla aláwọ̀ funfun àti dúdú dúdú la funfun rẹ̀ láàrin bẹ́ẹ̀ ni ẹran kíní kejì rí ọkọ̀rọ̀nẹ́yìn ẹ̀kíní kejì wọ́n sì jẹ́ àbíhó lórí sarasara zabahahuma abiyẹ́dẹ́ ọwọ́ rẹ̀ alápọ̀nlé ló fi pa àwọn ẹran léyà yìí méjèèjì wọ́sẹ̀mà wọ́kẹ́bọ̀r ní ìgbà tó sì pẹ́ràn yìí ó ní bisimilá Allahu akbar ǹjẹ́ tó bá jẹ́ súnà tó ní agbára bẹ́ẹ̀ téèyàn ọba wa dá owó ni láti fi gbẹran léyà lásìkò ògbà tí léyà ò tí ì lọ ṣùgbọ́n tó jẹ́ pé ó ní àfojúsùn pé òun rówó kan lẹ́yìn ìgbà tí léyà bá lọ gẹ́gẹ́ bí ẹni tí ń ṣiṣẹ́ oṣù tó ṣe pé oṣù ò tí ì parí tí ọdún léyà fi dé ó sì ní ìran kan pé pẹ̀lú ògbọ́lọ̀ tí oṣù bá fi lè parí owó oṣù òun ò ní yẹ ǹjẹ́ wa lè yáwó láti gbẹran léyà bí bẹ́ẹ̀ ni kò burú lábẹ́ òfin ọlọ́run pàápàá jùlọ tó bá ti jẹ́ pé ìtọ́ tẹ̀wọ̀n lọ́dọ̀ rẹ̀ ó náà ní kówó tó ń fi san gbèsè tó ń bàjẹ́ yìí pẹ̀lú òkú ọlọ́run kò ní tẹ̀sí ọtọ́ pípọ́ jẹ gbèsè nítorí ẹ̀ yàtọ̀ sẹ́ni tó ṣe é gbé òníbi kan tó fojú sùn fóun ó ti rówó tẹ́gbẹ́ ó lè dùn gbà kò ní rọrùn san má jẹ gbèsè nítorí ẹ̀ nítorí pé gbogbo ìjọsìn tó bá ti ní í ṣe pẹ̀lú owó àwọn ẹni tó bá ní agbára rẹ̀ iná àlàáfíà báwí ní ìgbà téèyàn lagbara lágbára rẹ̀ la yukallifullahu nafsan illa wus'aha ọlọ́wọ́n bó ti ẹrù kan ru ẹ̀mí kan àyàfi dámì lẹ́rù eléyìí túmọ̀ sí wípé ní ìgbà téèyàn bá lágbára láti ṣe gbogbo èyí tó bá ní í ṣe pẹ̀lú owó nínú ìjọsìn èèyàn láti lọ ara kọ́ wa lọ jẹ gbèsè nítorí ọmọ pé tá bá ń sọ̀rọ̀ ẹ̀sìn ètò ń bẹ láàrin ẹ̀dá àti ọlọ́run ọba tọ́ dáa ni fi ń tún àárín àti ọlọ́run ọba ṣe ni kí ló kàn ọ́ pẹ̀lú pé ẹnìkan rí ọ ò rí ọ kí ló fẹ́ fi rírí wọn kan ṣe kí ló fẹ́ fi rírí èèyàn ṣe ẹ̀sìn ni wọ́n ṣe kọ̀ọ̀kan nítorí fẹnu rẹ̀ sọ generally àwọn èèyàn tẹ́lẹ̀ wọn kọ́bí ọmọ bá sílẹ̀ kọ́dọ̀ lọ gbé dúkìá rẹ̀ dà kọ́bí ọmọ bá sílẹ̀ kọ́dà à ntọ́lọ̀ ọmọ òdìrú ọ má di rẹ̀ kọ́bá sílẹ̀ ó sílẹ̀ mi kọ́bá sílẹ̀ lọ́dún ní sílẹ̀ lọ́dún mi kọ́bá sílẹ̀ lọ́dún gbọ́rọ́ gbàtọ́lọ̀ ní kọ́ lágbára rẹ̀ náà ló tó ṣe sílẹ̀ lẹ́yìn kárí mi kò kó yí ọ. tàbí màálù tàbí ràkúnmí àgbò onáàlà nàbà Muhammad sallallahu alayhi wa sallam náà láàrin kà máa fi ń palẹ̀ ya ìdí ni tó fi jẹ́ pé táwọn olùmọ̀ọ́sẹ̀ ya pa láàrin wa torí pé ẹni wọn kọ́kọ́ kò lórí pé àwọn oríṣi ẹran mẹ́ta kò sí ìta apá láti fi ṣeléyà tí àtògúnfe tàbí màálù eléyìí tó kárí ẹ̀fọn téèyàn bá ní agbára láti dẹ́kun rẹ́fọn ọba pa ọ̀nà àwọléyà bákan náà ràkúnmí ràkúnmí àwọn nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yìí ẹnu àwọn olùmọ́pọ̀ lórí pé kò sí èyí tá a pa náà láti fi ṣe léyà tí ò mú ṣùgbọ́n èwo lọ́wọ́ á àwọn kan bẹ́ẹ̀ nu wa wọ́n lè tẹ́ran rẹ̀ bá pọ̀ jù ọ̀nlọ́lọ́lájò torí ẹ̀ lọ́dọ̀ tiwọn. ràkúnmí lọ́lá ju gbogbo ẹran yòókù lọ nígbà tí àwọn kan àwọn sọ pé àgbò ọlọ́lọ́lá jù láti pa nílé ya kí ló dé wọ́n ní nítorí pé ńlá rí sallallahu alayhi wa pa yàtọ̀ sí gbàtà nàbí lọ sí hajj tọ́fẹ́ pẹ̀ràn hadaya pa ń bẹ̀ eléyìí túmọ̀ sí pé yàtọ̀ ń bẹ láàrin ẹran léya àti ẹran hadaya táàbà pa títóbi ẹran là á máa wò àti pípọ̀ rẹ̀ ìrẹ́ tó bá lè para fún mi lọ́lọ́lá jù bẹ́ẹ̀ ẹ̀mọ́ tó bá jẹ́ ti léyà ni oríṣi irú ẹran tá a fẹ́ pa oní ọ̀tọ̀ kàsí pọ́lọ́lá torí ẹ̀ àgùntàn pàápàá jùlọ àgbò ọlọ́lọ́lá jù ìlà farama pípẹ́ àgbò ọlọ́lá gbogbo àwọn oríṣi yòókù lọ nítorí kó ńlá nàbà Muhammad sallallahu alaihi wa sallam ẹ̀sìn. tẹ́lẹ̀ máa fẹ́ pàgbò. àgbòtẹ́ ẹ̀kọ́ láti fi ṣẹlẹ́yà kò gbọ́dọ̀ kéré sí àgbò tó ti pé oṣù mẹ́fà tó bá wá dàgbà ju bẹ́ẹ̀ lọ tó ti kádùn àbí ju bẹ́ẹ̀ lọ ọ̀dà tó bá wá jẹ́ pé ewúrẹ́ ni àbí orúkọ àbí ògúnfe ó pé ọdún kan tó bá dín sí ọdún kan ya tó bá jẹ́ la bá fẹ́ pa màálù ta fẹ́ pa fúnlé ya ó ti pé ọdún méjì ìyẹn ni pé tó bá ti pé ọdún méjì àtijọ́ kan ó ti wọlé ya tó bá jẹ́ pé ràkúnmí ọgbọ́dọ̀ ti pé ọdún márùn gẹ́rẹ́gẹ́ ó ti dẹnu lé ẹ̀kẹfà ìyẹn ni pé tó bá ti pé ọdún márùn àtijọ́ kan ó wọlé ya ọ̀wá tọ́ káfẹ́ràn oríṣi mi palẹ̀ ya bí a ní tó fẹ́ pàdé tó yà pàdé ló wọ́n pa fúnlẹ̀ ya ń tara rẹ̀ jẹ o abẹ́ni tó fẹ́ pé horo tó lé horo ló wọ́n pa fúnlẹ̀ ya ń tara rẹ̀ jẹ o abẹ́ni tó fẹ́ pa tòlótòló àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn ẹran ṣíṣẹ́lẹ̀ alákalẹ̀ pé ẹ máa fi paléyà nìyẹn nítorí pé ẹ̀sìn lélẹ́ ìgbésẹ̀rẹ́ ọlọ́run bẹ́ẹ̀ lẹ́dàá wa ó fi hàn wá nínú ayé alukur'an irú àwọn ẹran tá a máa pa láti fi ṣe léyà àbí láti fi ṣe hádáyà ọlọ́run ilé ẹgbẹ́rún sọmọláhi alẹ́ àmà rọ́zàkọ́hùn mẹ́bẹ́hì bẹ́tẹ̀lẹ̀ àdáhàm wọ́n lè bá a máa dárúkọ ọlọ́run nígbà tí wọ́n bá pa ó tọ́lọ̀ fi ràn wọ́n lọ́rọ̀ fún léyà àbí fún hádáyà nínú àwọn ẹran tá à ń pè ní bahimatul an'am nínú sharia bahimatul an'am àwọn náà ní àgùtàn màálù àti ràkúnmí àwọn náà ń pè ní bahimatul an'am àwọn ẹranko alẹ́nu má lè fi sọ̀rọ̀ tàbábẹ́ túmọ̀ rẹ̀ sí yorùbá rẹ̀ ṣùgbọ́n sharia ọ̀làwọ̀n ní ẹranko wọn gbà lérò òun ní àgùtàn màálù àti ràkúnmí àwọn ẹran tá a máa panu láti fi ṣe léyà ẹran tá a bá wá rà láti fi ṣe léyà àbí tá a bá rà láti fi ṣe léyà a gbọ́dọ̀ ṣàkíyèsí wípé àwọn àlékún wọ̀nyí ò sí lára rẹ̀ o nínú hadith anabi muhammad sallallahu alayhi wa sallam ó ní arba'atun la tutzi la tutzi àwọn oríṣi mẹ́rin ẹran kan bẹ tó ṣe pé a lè tá a bá pa kò ní mú alákọ̀ọ́kọ́ al albayinu awaruha ẹranko olójú kan eléyìí tó ṣe kó hàn kó lójú kan ni kọ̀wọ́léyà walmaridatu albayinu maraduha aláàárẹ̀ eléyìí tó hàn pa aláàárẹ̀ ni kọ̀wọ́léyà wàlàrújá albayinu bal'uha bẹ́ẹ̀ náà ni ẹran tó jẹ́ arọ eléyìí tó hàn wípé arọ ni wàlàjìfà allati la tanqi bẹ́ẹ̀ náà ni ẹran eléyìí tó jẹ́ ti gbẹ hàn gbogbo tí ò sí mùdùmùdù kankan nínú egungun rẹ̀ àwọn ẹran oríṣi mẹ́rin yìí báyìí wọn ò wọlé ya al-Imam Tirmidhi rahimahullah olóògbé àdéhìí yìí jáde. sábà rẹran léyà nígbà tó bá ti rà tó sọ pé ẹran léyà mi ni ọgbà ká pààrọ̀ rẹ̀ máa o kò sì gbà ká lọ dá o ọgbà ká fún yẹn o ẹran léyà rẹ nu àyàfi tọ́lọ́mbà kádàrà pé kú kó tó dọjọ́ léyà ẹni ò ní léyà rẹ̀ torí ẹ̀ téèyàn bá ti ra tó sì tọ́ka sí ibi ara léyìn ònu tọkọ tàìjẹnẹt àjẹkò ti jẹ́ kó náà gángan iná lọ pa fún léyà rẹ̀ kò burúkọ ọ̀rà jù bẹ́ẹ̀ lọ kò burúkọ ọ̀rà kún kò burúkọ ọ̀rà kún àmọ́ kọ́ wa lọ gbé ta kó a sọ kí bùkátà kan mú ẹ iná ló ti kọ́ ta àbí kó mẹ́rin léyà kó wa fi pa àkíkọ̀ nítorí kí wọ́n bímọ fún ọ kó tó ti jọ léyà kò sáyé ẹ̀ nítorí pé ńgbàtà bá ti tọ́ka sí pé ẹran léyà mi nù lọ́ba parí. ìgbà wo láwọn abẹ́rẹ́ sí ní pẹran léyà ní ọjọ́ ọdún abẹ́rẹ́ sí ní pẹran léyà wa lẹ́yìn sọ̀dáàtì làyè nítorí àdìsá nàbà Muhammad sallallahu alayhi wa sallam tó sọ pé man dhabaha qabla as-salati fa innama yadhbahu li ẹnikẹ́ni tó bá ti lè pẹran léyà tiẹ̀ sáájú ká tó ṣe sọ̀dáàtì làyè ẹsẹ̀ lọ́pọ̀ ẹran fúnra ara rẹ̀ láti jẹ ẹsẹ̀ ẹran léyà tó lọ bẹ̀ kọ́ palùpà yẹn muttafaqun alayhi al-imam al-bukhari àti muslim àwọn ni wọ́n gbé jáde ọjà àdéhùn tó kún rege ẹni tí wọ́n bá wá pẹ̀ ẹran léyà sunna anabi muhammad sallallahu alayhi wa sallam oní àníkọ́jọ́ pé ìwọ fúnra ara rẹ̀ iná lọ pẹ̀ ẹran léyà rẹ̀ pẹ̀lú ọwọ́ rẹ̀ ẹsẹ̀ kíkọ́ ọbẹ̀ yẹn pa nígbà tí wọ́n bá ti pa kọ́sọ́ pé bismillah. والله أكبر اللهم هذا عني اللهم هذا عني أفق بسم الله الله أكبر اللهم هذا عني والله mo fẹ́ du ẹran yìí lórúkọ rẹ Allah ọlọ́run ẹlẹ́dàá wa ló tóbi jù ìwọ ọlọ́run ẹran yìí jẹ́ tèmi ọjà ẹran léyà mi òsì burú kọ́ sọ pé àti tàwọn ará alé mi اللهم هذا عني وعن أهل بيتي ìwọlọ ẹran ilé àtẹmí ni o àti tàwọn ará ilé mi lọ́nà tó ṣe pé ìwọlọ pa ìwọlọ ọ̀rá ìwọlọ pa ọ̀wá ní dáládá rẹ gbà pin ládá rẹ kárí rẹ àtàwọn ará ilé rẹ tó ó tún tọ́lá bí òfin kápẹ́ bàbá wa ti kú sọ pé ìwọlọ ẹran ilé àmì ni o àti tàwọn ará ilé mi tàwọn bàbá àti ọlọ́run ọbọ̀ wa fún gbogbo yín ní lábẹ́ ẹran iléyà kan eléyìí tí wọ́n pa yẹn. kò burú wípé kí ẹni tí ọba lè pa kọ́ bẹ̀yàn pa nígbà tó bá jẹ́ pé mẹ́ràn pa ó lè bẹ̀yàn pa àmọ́ ọwọ́ abẹ́mẹ̀ nítorí pé o lè pa àmọ́ o lè wà mẹ́ yóò sojú rẹ nígbà tí wọ́n bá ń pa ìdí tá a fi sọ pé ìtọ́ dáa nínú kọjá pé wọ́n lọ pa fúnra ara rẹ̀ oná nípa nàbẹ Muhammad sallallahu alayhi wa sallam òun fúnra ara rẹ̀ iná lọ́pọ̀ ẹran iléyà rẹ̀ fúnra rẹ̀ ó sì ní bismillah wàlláhu akbar allahumma hadha anni wa an man lam yudhi min ummati rawahu al-imam abu dawud wa tirmidhi anabi sallallahu alayhi wa sallam ọ̀pọ̀ ẹran fúnra rẹ̀ ó sì ní bisimilá allahu akbar ìwọ ọlọ́ ẹran léyà mi ti gbogbo ẹni tí ó bá ti ní lè pẹran léyà nínú al-Imam Abu Dawud àti Tirmidhi ló gbé jáde ṣùgbọ́n wọ tó ṣe ikú ò lè dápa wẹ́yọ̀ mẹ́ran pa àbẹ́rù máa bọ̀ ọwọ́ rẹ̀ máa gbọ̀n wọ́n fi àjẹran bẹ̀yàn pa ọwọ́ àdùnbẹ̀ ọ̀bẹ̀nbẹ̀ nítorí pé àti bẹ́ńbẹ̀ ò ní ṣòro bó tilẹ̀ jẹ́ pé dúdú rẹ̀ ṣòro fún ọ òfin ṣẹlẹ̀ àti ike al-maysuru la yasqutu bil gbogbo ń ta bá lè ṣe àgbọ̀dọ̀ dánù nítorí ètà lè ṣe.

ẹran alágbájá lélẹ́yìí àti tàwọn aráalé rẹ̀ ẹran alágbájá lélẹ́yìí àti tàwọn aráalé ọmọ sọ pé lọ ẹran o àti tàwọn aráalé mi o rárá o ẹni tó bá báwọn ti ara kí wọn náà wà ń nígbà tó bá ti fẹ́ gbé pé báwo ló ṣe jẹ́ tiẹ̀ ọ̀dà akọ ẹni tó bẹ ọ̀pá ni tọ́ lábẹ́ òfin ọlọ́run kò sí nínú ìlànà ẹ̀sìn Islam wípé jẹ́nìkan bá bọ́ ọdún ẹran òun lọ ọrụ ẹran ọrụ ẹran báwo ọmọ wa ẹran jọ ọ̀rùn ẹran márùn torí márùn lọ́ba pa mẹ́wàá torí mẹ́wàá lọ́ba pa torí lọ́ba pa rárá o kò ìlànà ẹ̀sìn Islam kò sínú sí àwọn wọn ni wọn bẹ ládùúgbò tó wọn bẹ dọdọ wa tábàyì pé kíni sísẹ tí ẹnìkan máa bá yín dó ẹran tó ní olùwà máa pé ya ah, ibi ìtẹ̀ni ẹ bá wa kójọ ẹ má bẹ kó ránṣẹ́ sílẹ̀ má mú ìtani ẹ fi ránṣẹ́ lórí pé kíni. kálukú kó dú ẹran rẹ̀ bọ́bá jọkùnrin lọ́rọ̀ ẹran kó dú fúnra rẹ̀ kójóbìnrin náà ni kó dú fúnra rẹ̀ eléyìí lòfin Ọlọ́run àmọ́tí ọba lè du ọbẹ̀ yẹn wọn náà wà dùn bẹ́ẹ̀. sunna anabi Muhammad sallallahu alayhi wa sallam onu tó bá gbé léyà ya jẹ ń yẹn ń kó bá àwọn mọ̀lẹ́bí àti ará alábàágbé kó bá àwọn náà jẹ kó sì tún fi ṣe sàrà ń yóò jẹ yóò fi sẹ̀gún ń yóò tún fi ṣe sàrà ń bẹ̀ dorí sí mẹ́ta ìwọ jẹ ó fi sẹ̀gún ń ó tún fi ṣe sàrà nínú ẹ̀ torí kọ́ sọ pé ha wa

eléyìí tẹ́sí islam tó là kalẹ̀ wáyé o alágbàtà tó bá bá wa kọ́ran àwọ̀rọ̀ mú nínú ẹran léyà káfí sanwó ọ̀yà fún rárá o àfọlówó sẹ́rẹ̀ tó bá wá wù yín láti bùn nínú ẹran ẹ̀ tún bùn yàtọ̀ yàtọ̀ sí owó sẹ́rẹ̀ tẹ́tì fún yàtọ̀ sí owó sẹ́rẹ̀ tẹ́tì fún apá nínú àwọn aṣíwájú rere àwọn ń wò yí pé káta ẹran léyà sọ́nà mẹ́ta ìdá kan jíjẹ kọjá ti jíjẹ èyí jẹ ìdákejì kọjá ìta fẹ́ fún àwọn èèyàn lẹ́bùn ẹlẹ́kẹta kọjá kó a fi ṣe sàrà ṣùgbọ́n kì í sàdéṣà nàbì Muhammad sallallahu alayhi wa sallam lọ́sọ bẹ́ẹ̀ ṣùgbọ́n tó bá ṣe báyẹn kò sí nǹkan tó burú mbẹ́. aráléyà kò ní gbèdéke kan gbogbo tó bá wù lè so kò sí nǹkan tó níbẹ̀rẹ̀ islam anabi muhammed sallallahu alayhi wa sallam ó lè gbọdọ̀ lọ ẹran léyà lára tayọ ọjọ́ mẹ́ta nítorí pé àwọn èèyàn wà nínú àìní táyì bá pa àwọn láti gbogbo ìgbà tó bá wù wọ́n àwọn èèyàn ò ní tí ọ̀rẹ́ ẹran jẹ lẹ́ran jẹ tó lẹ́yìn ọ̀rẹ́ yìí anabi sallallahu alayhi wa sallam sọ pé mo ti sọ fún yín pé gbọdọ̀ kó ẹran léyà pamọ́ tẹ́lẹ̀ amẹ́ni ìsìn ti gbogbo ìgbà tó bá wù tó orí bẹ́ẹ̀ la wá wà bẹ́ẹ̀ ni wọ́n sẹ́kù díjọ́ pé ndàlùkìyàm tó eléyìí jẹba ẹran léyà ẹran tá a pa torí pa fẹ́ fi sẹ̀sìn ni kò sí nínú ntẹ̀yìn ọmọ wa wò pé ẹran yìí tó bá ti pa fẹ́ ta tí ò ti wọ́n jù kò sí fún títà ara pa fẹ́ fi sẹ̀sìn ni torí ẹ̀ tabalá fẹ́ wúwo rẹ̀ tí bó ti ṣe tóbi tó kò sí tàbí ṣùgbọ́n pípé ọ̀pọ̀lọpọ̀ ọ̀sà wọn ò ní fẹ́ rẹ̀ràn léyà yìí tó ṣùgbọ́n gbà tó ṣe pẹ́sìn làwọn fẹ́ fi ṣe kò sí iye tá a ná lágbọn apá afẹ́ sẹ̀sìn tó pọ̀ nítorí tó bá di jọ́ gbẹ̀ndà kìyàmà tọ́lọ̀ ẹlẹ́dàá wa bá ń san wá lẹ́sàn lórí ẹ̀ wọ́n pa jùlọ tó bá pé torí tọ́lọ̀ la ṣe ṣe èèyàn ọba pé á tó bá jẹ́ pé owó rẹ̀ bá tún jẹ́ ìlọ́po ètò tó ju iye tí mo ra lọ ní ìbára ṣẹlẹ̀ ìjẹba eléyìí ọ̀hún atúmọ̀ sí pé ẹni tí ń tẹran náà kọ́ wa sáwọlé kó gbówólé kó náà kọ́ wa gbádàá rè ókè ó gbé ókè burúkú lọ́nà tó ṣe pé ẹni bá tẹ́rí sí ọ̀sán ṣàkóso àná rárá o nítorí pé anabi wa muhammad sallallahu alayhi wa sallam wọn ni rahimallahu murhan samhan idà báà samhan idà bìtàà ọlọ́nà ọ̀kẹ́ tání ẹni tí ma ṣe pẹ̀lẹ́ nígbà tí ọba rà pẹ̀lẹ́ nígbà tí ọba dà yẹn ni kí tó bá ti tèrè díẹ̀ yọ tà tó bá ti rí pé ọjà tó ń ta fún wọn dín olówó bí wọn bá yọ ọ̀rà torí ẹ̀ tẹ́ bá ti tèrè díẹ̀ ta. ẹ̀yin náà má gbàgbé pé wọ́n fẹ́ rẹran yín láti fi ṣẹ̀sìn ni o èsì kan fẹ́ rà láti dà gbogbo ìgbà tí wọ́n náà bá wo wọ́n kó sí dẹ̀ mí ọ̀pọ̀lọpọ̀ nínú ẹran tó ń kó wa wàá sí nígbà tó ti wo wọ́n tó rẹ̀ bá ti pọ̀ jù àwọn èèyàn yẹ ẹ yóò di pé ma sì ṣé ẹran wa rọrùn sí ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹran mí ní sìtẹ́ bá tó yóò ti di ntọ́gbẹ́ tòtá lọ́wọ́ ajẹ́rì bí ọba sì gbẹ náà tí bá ń dàgbà sí ṣé koríko tí ọmọ jẹ sẹ́rẹ́ náà láti ẹ̀kọ́ ẹ̀fowó ra koríko á máa dà káyìí náà á máa sọ̀ká láwọn àwùjọ wa tó ṣe pé àwọn kan wà tó ẹgbẹ́ wọn máa ń jí ẹran tú lọ ni ọjọ́ tètè ta ọba ti dèrè díẹ̀ kọ́ lọ́wọ́ fún alùbáríkà tí tọ́ ọba jẹ lérè eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ ń bẹ̀rù akọ́rọ́mọkùnmọ́ lẹ́yìn eléyìí báyìí á máa. kéńgbà tí oṣù Dhul-Hijjah tó ti wọlé gẹ́gẹ́ bó ti ṣe wọlé látọjọ́ aláàjì tó kọjá yìí iná ni àwọn òfin kan ni ló ti dè wá gẹ́gẹ́ bá ti ṣe ṣàlàyé síwájú pé gbogbo ẹni tó bá gbèrò láti pẹran aléyá kódà kó ṣe pé tí ì lágbára ẹni tí ó fi pẹran aléyá yẹn kò tún gé rẹ̀ máa o kò sì awọ rẹ̀ máa o ọ̀pọ̀lọpọ̀ oríṣiríṣi ọ̀rọ̀ láàmú gbọ́ eléyìí tó ṣe é pé wọ́n sórí ẹ̀rọ alágbèéká tó yẹ pé àwọn èèyàn fi ń sọwọ́ síra wọn káwọn kan sọ pé ẹ àdìsí yẹn kì í ṣe dandan ni pé kì í ṣe kọ́ tọ́ka sí pé ká má gerun kì í ṣe kọ́ tọ́ka sí pé ká má gé kaná kì í ṣe kọ́ tọ́ka sí pé ká má gé kankan nínú awọ wa nítorí pé mùsálámà nìkan ló gbà wá gbogbo àwọn èèyàn yòókù ọgbà wa ńgbà tí wọ́n á jẹ́ pé mùsálámà nìkan ló gbà wá sọ pé ká má fi ṣiṣẹ́ ni. tẹ̀bí nínú òfin ṣẹ̀ríyà àti sọ pé khabarul wahid hujja hadithi téèyàn kan ṣoṣo gbà wá ẹ̀rí ni lópin ìgbà tó bá ti kọ́ fẹsẹ̀ rinlẹ̀ tìlà àkídàtì wàlà ìbáàdà so nípa ntọ́jẹmọ́ tẹ̀wọ̀hídà àti ntọ́jẹmọ́ kásínlọ́ọ̀ gbogbo ẹ pátá khabarun wahid àmàfi ṣiṣẹ́ ńbẹ̀ So kò sísá kò sí kò sí àwíjàre kankan nínú ọ̀rọ̀ ẹni tí sọ wípé ẹ ẹ máa gẹrun yín bó ṣe wù yín ẹ gé kaná yín bẹ́ẹ̀ ti ṣe fẹ́ ẹ gé ń bá fẹ́ kí dànù nù awọ ara yín kò rí kankan sọ ìsọkúsọ lásán ni nítorí àdìsá nàbì muhammad sallallahu alayhi wa sallam eléyìí tó wà ńlẹ̀ yìí eléyìí tí imaamu muslim rahimahullah tó gbé jáde tó fẹsẹ̀ rinlẹ̀ yìí àárín nǹkan tó jọ tó lágbára mi rẹ̀ tó ti dànù torí di eléyìí yọ ọmọ abẹ lórí bẹ́ẹ̀ ọgbọdọ gé kánà tó bá gbó gbèrò láti pẹran léya gé nǹkan kan ara láti ìgbà tí láti ìgbà tí oṣù yìí ti ìyẹn láti aláàdì tó kọjá ní ọjọ́ tàlátà tí ń bọ̀ yìí báyìí lẹ́yìn ìgbà tó bá tó pẹran léyà rẹ̀ ni ló tó tọ́ pé kó gé kanna rẹ̀ ló tó tọ́ pé kó gé tó bá fẹ́ nínú ọrùn rẹ̀ ló tó tọ́ pé rẹ̀ tó bá fẹ́ dànù nínú ara rẹ̀. eléyìí ni ìlànà anábìá Muhammad sallallahu alayhi wa sallam ẹni tó ti rówó láti fi ra lo ẹran náà lọ́wọ́ ẹni tí ò tí أستغفر الله العظيم لي ولكم فاستغفروه إنه هو الغفور الرحيم الحمد لله وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبد الله ورسوله صلى الله عليه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 ọdún ọjọ́ ọ̀kan nínú tó ṣe Islam òun ló ní ó sì ń bẹ nínú àwọn nǹkan eléyìí tó ṣe pé ọjọ́ àmì àmì ìtẹ̀lẹ́tọ́lọ́ nínú àwọn nǹkan tó ń ṣe Islam ń bẹ dígbé àwọn mùsùlùmí sì ń bẹ bìbà ọdún bó Islam ó sì ń bẹ nínú nǹkan tó ṣe pé à ń kí mùsùlùmí gbogbo tó ṣe pé yóò gbé ذلك ومن يعظم حرمات الله ذلك ومن يعظم شعائر الله فإنها من تقوى القلوب eléyìí jẹ́bẹ̀ nítorí pé gbogbo àwọn ẹni tí bá ń ṣe àgbéga gbogbo ńtọ́nà wọn bá fi ṣe àmì ẹ̀sìn rẹ̀ àpẹẹrẹ ni lórí pé ọkàn yín ìpayọ̀ ọlọ́run àbẹ̀. ذلك ومن يعظم شعائر الله فإنها من تقوى القلوب عباد الله ọdún tí wọ́n ń bọ̀ yí báyìí ọ̀ràn yẹn ló jẹ́ lórí mùsùlùmí ó gbìyànjú láti rí pé àwọn ẹ̀kọ́ ọlọ́kan ọ̀jọ̀kan tọrọ mọ́dún kò ń ṣe àmójútó wọn nítorí kó orí tọ́lọ́ wọn máa fi látara ọdún kọ́lọ́ wọn lè bàbí sí wa. alákòókò òun náà ni atabikiru lẹsọlẹ kátètè yára láti lọ ṣe sọlá tó láàyè kátètè yára láti lọ ṣe sọlá tó láàyè nígbà tó bá dọjọ́ ọdún orúkọ ọlọ́wọ́n bẹ lẹ́dàá wa ó sọ nínú alukur'an ó ní fastabiqul khairat á sì ti máa pé ọdún ọlọ́wọ́n bá ní fastabiqul khairat ẹ máa yára láti lọ síbi àwọn orin á sì ti máa pé ọdún ọ̀nbẹ nínú ìtọ́gàjù nínú àwọn orin àti àwọn nǹkan téèyàn máa ṣe láti fi súnmọ́ lọ́wọ́ bẹ lẹ́dàá wa torí ẹ̀ alimami Bukhari rahimahullah nínú sàhíhì ó gbé ẹgbàáwọ̀ ọ̀rọ̀ kan jáde lábẹ́ àkọlé bab at-tabkir ila al-eid lábẹ́ àkọlé mímá yára tètè lọ sí ẹ̀yìn ọwọ́ amú hadithi al-bara ibn azib radiyallahu anhu ọmọ alábẹ́rẹ́ oní khatabana rasulillah sallallahu alayhi wa sallam yawm an-nahar faqal onígbà tó dọjọ́ ọdún léyà anábì bá wa sọ̀rọ̀ láàárọ̀ ọjọ́ yìí ọwọ́ ni inna awwala ma nabda'u bihi fi yawmina hadha ó ní àkọ́kọ́ nǹkan tá a kọ́ ṣe lọ́jọ́ wa tó ní ànùsọ̀lì ó náà ní ká ṣe sọ̀láàtì rẹ̀ àkọ́kọ́ tá a kọ́ ṣe lọ́jọ́ wa tó ní ó náà ní ká ṣe sọ̀láàtì rẹ̀ al-Hafiz Ibn Hajar rahimahullah wọ́n ní eléyìí báyìí ọ̀rọ̀ tó wá nínú hadith yìí báyìí ó ń tọ́ka sí wípé kọ̀tọ́ kákọ́ ìrójú pẹ̀lú nǹkan míì ní àárọ̀ ọjọ́ ọdún yàtọ̀ sí ìmúra àti lọ síbi tá a ti lọ sí sọ̀láàtù Eid gbogbo nǹkan míì tó lè mú ni má tètè lọ síbẹ̀ pápátì náà di ẹ̀yìn gbàtà bá parí sọ̀láàtù Eid tẹ̀lé yìí túmọ̀ sí wípé sọ̀láàtù Eid wa kò yẹ kọjá wípé àwọn nǹkan míì là ń mójútó yàtọ̀ sí nígbà tó bá ti dọjọ́ Eid ogbó tí ó jẹ́ kí apẹ́ láti débẹ̀ àgbọ̀dọ̀ jẹ́ pa dáwọ́lé. nígbà tá a bá ń darí ẹ̀yìn gbogbo nǹkan tá a bá fẹ́ ṣe ká máa wá ṣe nígbà náà ká fi sẹ́yìn ìgbà bá darí yìí pé àwọn àwọn àmà ẹni tí pẹ́ dé gbogbo gbà ń máa bá ti parí sọ láti rìn ìdí láti àmà èyí ti rí ìdí ti yá kí ni yá ìdí aago mẹ́sì ìdí ti yá kí yá nínú ìdí aago mẹ́jọ ìdí ti yá abẹ́rẹ́ rí nǹkan bẹ́ẹ̀ nítorí pásìkò ìdá ó máa ń bẹ̀rẹ̀ ní ní kíá tóòrùn bá ti gbéra sókè tóòrùn bá ti yọ tó ti gbéra sókè tóòrùn bá ti yọ tó gbéra sókè àsìkò ìdí ti bẹ̀rẹ̀ lápèjúwe tó bá sọ pé yọ mẹ́fà ní ìsìn ẹ fi ti bẹ̀rẹ̀ méje kọ́tà ló ti yẹ ká ọ a lọ ìdí aláago mẹ́wàá a ma lọ ìdí aláago méjìlá a máa sọ pé ìdí kan tí wọ́n ti láago mẹ́sàn-án àbọ̀ àgọ ó ti yájú tó bóòlù ṣe yájú bóòlù ṣe yájú torí di eléyìí báyìí yára láti lọ sí ìdí nínú àwọn eléyìí tó tún wà òun náà ní pé ẹ̀yin bá jẹ́ omi táwọn èèyàn ti ń kẹ ẹ jáfáfá kẹ ẹ má jẹni tó ṣe pé yọọ máa fàṣìkò ráre fáwọn èèyàn ẹ jáfáfá ẹ má jẹni tó máa ráre fáwọn èèyàn torí ẹni tó lọ́lọ́ ti dé àwa ní máa ti torí tiẹ̀ tó dẹni tí ò tí ì dé àgbàràmọ̀kúmọ̀lá pàápàá jùlọ nígbà tí èsì pé lè má mú là ń dúró dé táwa lẹni náà tá a tún máa retí afẹ́sí tó ju ìmáàmù sọ̀láàtì lọ torí ìmáàmù ti dé kí sọ̀láàtì ó gbogbo ẹni tó bá pẹ́ yóò máa bá wa lórí ẹ̀ bó bá sì pẹ́ dé débi pa ti parí sọ̀láàtì ntọ́lọ́ ń pè nípìn ti ẹnu pé kò ní í bá nǹkan kan bẹ̀. akramakumullah nínú ẹ̀kọ́ tó tún wà fún rí oná ni at pé láti ìgbà tí oṣù dhul yìí ti bẹ̀rẹ̀ iná láti sọ pé àmà ṣe at-takbiratul mutlaqa àmà ṣe allahu akbar allahu akbar allahu akbar. لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد نقبوبا نقبوبا كوكو بعد سماوينا أزني بقول يا ما كون سكين نقبل سماوي kóbìnrin náà gbóhùn rẹ̀ sókè níwọ̀n bá tí ẹlẹgbẹ́ rẹ̀ bìnrin tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ó fi gbọ́ nítorí wípé bẹ́ẹ̀ ni ẹ̀sìn Islam ló fi kọ́ wa látàrí ntaari gbà wá látọ̀dọ̀ àwọn sàhábà nàbọ̀ Muhammad sallallahu alayhi wa sallam láti ìbẹ̀rẹ̀ oṣù tẹ̀lifíjà yẹn ní yé wí títí yóò fi di ọjọ́ kẹrin ọdún nígbà tó òrùn bá wọ̀ ìgbà náà lọ parí. eléyìí wọ́n ń pè ní takbiratun mutlaqa allahu akbar allahu akbar lọ́jọ́ ti gbogbo gbà. o ti wá àràfà ọjọ́ àràfà lọ́dún yìí eléyìí àtìní ìyẹn ni eléyìí ti ń tó bá ti dijọ́ àtìní iná níjọ́ àràfà ìtàkùbìrọ́tún mọ̀kànyẹ́dà òun tún á bẹ̀rẹ̀ takbiratun muqayyada ona ni allahu akbar allahu akbar allahu akbar la ilaha illallah allahu akbar allahu akbar walillahi alhamd eléyìí tí máa wáyé lẹ́yìn gbogbo sọlá wàá ti tọjọ ọràn àyàn kọ̀ọ̀kan òun tún bẹ̀rẹ̀ láti jọ àràfà kò dí wa lọ́wọ́ ìtànṣe gbogbo wa o ṣùgbọ́n tẹ̀yìn sọ láti kọ̀ọ̀kan tuntun tába ti parí àsùbà ní ọjọ́ àràfà ìyẹn ni ní ọjọ́ àtìní ti ń bọ̀ yìí báyìí ó bẹ̀rẹ̀ tába ti parí àsùbà tẹ̀sí astaghfirullah astaghfirullah astaghfirullah allahumma anta as-salam wa minka as-salam الله أكبر الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد bẹ́ẹ̀ la máa wí lẹ́yìn gbogbo sọ̀láàtì kọ̀ọ̀kan àwa ní dádúró títí tí ó tún fi di sọ̀láàtì làásùn tíjọ́ kẹrin ọdún. tábà ti parí sọ̀láàtì làásùn tíjọ́ kẹrin ọdún tábà ti wí eléyìí tí máa wáyé lẹ́yìn gbogbo sọ̀láàtì kọ̀ọ̀kan tẹ́ḿpẹ̀ ṣùgbọ́n èyí tí ń wáyé gbogbo ògbà yóò tún tẹ̀síwájú lẹ́yìn asúrù yẹn títí tóorùn fi wọ́n jọ náà tóorùn bá ti wọ́n jọ náà àti kínní àti kejì ó ti wá sópin nìyẹn torí ẹ jẹ́wọ́ wá ń wí àwọn gbólóhùn yẹn bí àsìkò rẹ̀ láwàá yìí nítorí hadith abdullahi bin umar radiyallahu anhuma anabi sallallahu alayhi wa sallam lẹ́yìn ìgbà wa wípé àwọn ọjọ́ ọjọ́ mẹ́wàá bẹ̀rẹ̀ oṣù zèmíjà àwọn lọ́ga jù lọ́dọ̀ ọlọ àwọn náà sì lọ́jọ́ tọ́lọ̀ nífẹ̀ẹ́ sísẹ́ rẹ̀ jù ìpè ká ṣe nínú wa torí ẹ̀ fàṣẹrò fíìgì mínàtẹ̀kbìr wàtẹ̀kbìr wàtẹ̀hmì anábìrin ajẹ́ pé tásìkò náà bá ti tó ẹ máa ṣe la ilaha illallah lọ́pọ̀lọpọ̀ ẹ máa ṣe Allahu akbar lọ́pọ̀lọpọ̀ ẹ máa ṣe alhamdulillahi lọ́pọ̀lọpọ̀ nígbà táwọn sọ̀hábà fẹ́ lò àwọn ní ká máa sọ pé Allahu akbar Allahu akbar Allahu akbar. لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد àsìkò rẹ̀ láwàá yìí ká máa wí lọ́pọ̀lọpọ̀ bẹ́ẹ̀ ni ká máa lọ sí rí ní ọjọ́ ọdún bá ti ṣe máa wí nìyẹn tá a bá tún dé rí àtún ní dẹnu dúró á máa wí títí tá a fi bẹ̀rẹ̀ sọ̀látùl Eid ìgbà náà láàdá dúró lẹ́yìn sọ̀látùl Eid láti máa wí àtúmáwí torí pé a ti sọ pé ìjọ kẹrin ọdún ní òtò tán ìyẹn lọ́dún léyà yìí tọ́ nínú àwọn ẹsẹ̀ eléyìí tuntun bẹ níwájú wa ní ọjọ́ ọdún òun náà nìkan pa ẹran léyà ẹran léyà ẹnìkan kan gbọdọ̀ pa nítorí àdéhùn sallallahu alayhi wa sallam tó ní ó lẹ́nìkẹ́ni. tó bá fi lè pẹ́ran ṣáájú kó tó ṣe salatul Eid dabaha makanaha ghayraha ukhra yọ pẹ́ran mí ìdíkò rẹ̀ ẹnikẹ́ni tó bá pẹ́ran ṣáájú salatul Eid yọ pẹ́ran mí ìdíkò rẹ̀ wa man lam yadhbah falyadhbah ẹni tí ó bá ti wà pẹ́ran dìgbà tí wọ́n sọ̀rọ̀ ikọ̀ pẹ́ran ìyẹn ni pé ànábì ń bá wọn sọ̀rọ̀ lẹ́yìn ìgbà tó ti ṣe salatul Eid tán tó ti pẹran tiẹ̀ ṣáájú ká tó ṣe lọ Eid lónìí a jẹ́ pé yóò pẹran míì dípò rẹ̀ ẹni tí ò tí wàá pẹran tá a fi parí sọ̀látul Eid kó wọn lọ pẹran Eid rẹ k'ọ lọ pẹran léyà torí a jẹ́ pé àsìkò pípẹran ó bẹ̀rẹ̀ láti pàtà bá ti parí sọ̀látul Eid òsì tó kàn wá pẹ̀lú lè má mú pẹran àbí nítorí kó kó ẹ pé lè má mú pa ó sì kó má pa tó ọlọ́run ọba ẹlẹ́dàá wa kò wá so pípẹ́ran tiwa mọ́tìlẹ̀ máàmù nítorí tó ṣeéṣe yẹn ó ṣeéṣe kó rí pa ó ṣeéṣe kó má rí pa ìsìláàmù ò sì sọ kíkékè mi ọ̀yá lè máàmù lẹ́ran tèmi ọ̀pá ló ṣe ju àwọn èèyàn àbùrọ̀bá mi pẹ́ran tèmi ìsìláàmù ò sì sọ kíkékè káwa ká dáwó fún lè máàmù kan kó fi lè bá rẹ́ran pa dáwó fún ta ni pé kíni ebi kálukú ń ṣẹ̀sìn tiẹ̀ ni torí de eléyìí báyìí ìsìláàmù ò so ẹran tiwa mẹtìlẹ máàmù torí ẹ kò sí nínú ìlànà pé ká mẹran lọ sí ríìdì táwọn apẹran táwọn akọbi òkè pípẹ́ rí àkẹ́mẹ́rin sáfọ́jú náà rí torí de eléyìí àbùkátà gbogbo eléyẹn ni so pípẹ́ran má tábà ti ṣe salatul eid kálukú lè náà lọ́pọ̀lọpọ̀ ọgbà ẹran tó náà bá rí pé gbogbo ẹ̀yin tẹ́ wàá bí èèyàn ní onìkan ló ń jẹ́ran kó ń bí ṣèṣe pé nǹkan kan fẹ́ ṣẹlẹ̀ sóun níbí báyìí ó ṣèṣe kẹ́ran jáfùn tó bá jáfùn tó bá túlẹ̀ á máa lẹ́ran káni àkàlùkù ti sọ ọdún wa bẹ̀rẹ̀ sí ní sáré bá sì tẹ́jú bá rí bí sáré mú tó ń torí di eléyà lè Imam Abu Ja'far Tahawi rahimahullah ọlọ́lọ́wọ́ bó sùn ẹran léyà wa má ti lè máa mú. báwo ni tẹ́ran lè máa mú bá jápọ̀ báwo ni tí lè máa mú ọ̀bá rẹ̀ràn pa àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tó eléyìí jẹ́ báwọn. Al-Imam Malik rahimahullah àwọn ni wọ́n so má fi kó tí lè bá tó pàtẹ́ ọ̀rọ̀ yẹn ò lágbára kò sádìsì kankan tó jẹ́ ìfún gbogbo àdìsí tó wá látọ̀dọ̀ Ànábì sallallahu alaihi wasallam ń tọ́ka sí sọ̀dáàtò làyìd sọ̀dáàtò làyìd tàbá ti parí sọlátul Eid kájú ẹran wa. Eid ti wá pọ̀ Eid wo láwọ̀ á máa wò táàfin pẹ̀ràn léyà ẹ̀rí tẹ́ bá wọ̀ ọ̀tún Eid tẹ́ bá wọ̀ sí Eid iwájú Eid ẹ̀yìn Eid àwọn tó tó ṣe Eid Eid àwọn tí ò tó ṣe Eid Eid Eid ti wá pọ̀ kọ́lá bomi títí lọ́la wọn láàrin Eid kàmbi Eid kàmbi ẹ̀rì sáfù méjì àbọ̀ ẹ̀rì sáfù méjì àbọ̀ sọ́dà bá sọ́dà bá tọ́ bàbá tí wàá di bá tó bá ti di bá àti ẹ̀ pé èyí ti tẹ̀yìn bá ń lọ tó bá ti ṣe sọ láti mẹ́ ẹ̀ lọ pẹ̀ràn yín tọ́ bó tilẹ̀ jẹ́ pé èyí ti ti pọ̀ èyí ti ti pọ̀ ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ á rí i pé ń gbà mí bùkátà tún lè wà fún kí èyí mi ọ̀ wà. gẹ́gẹ́ àwọn náà ṣe ń ronú ìsìnkú àdàrí ìdílẹ̀ nítorí pé a rí pé gbogbo ọ̀pọ̀lọpọ̀ ìdín wóróworó wọn máa ṣe ń bẹ̀ wọ́n kàn fọdún jẹ́ mọ́yàn lọ́wọ́ ni kí ni tá a fẹ́ gbọ́ kílẹ̀ ń sọ kí lọ́ọ́ kí ẹ ṣe kílẹ̀ ń ṣe tí ìdí mi bá wà nítorí eléyìí sí tó burú àmọ́ pé torí pé wọn ò kárí owó kí ni wọ́n ń pín torí de eléyìí báyìí ìdí tí ò ń lọ tó máa ti parí sọláàtì ń bẹ o lè lọ sí kínní o lè lọ pẹran rẹ lé eléyìí kákàdé mu èsì ti lè máàmù ńlọjà ọlọ́run ti bẹ́yìn bí ká dáwó kan fún lè máàmù kan kó lè rẹ́ràn lẹ́yìn náà dáwó dáwó dáwó wọn ti bà wá jẹ́ láfíríkà bí níta lè dáwó fún wa ńlẹ̀ àní dáwó fún ètí ọ̀yẹ́ ká dáwó fún láàmà dáwó fún àká kọ́ mọ́sálásí mọ̀nà ká dáwó ká fi ran aláìní lọ́wọ́ mọ̀nà ká dáwó ká fi ra mọ́tò tá a fi máa kókù lọ sórí tẹ ká dáwó ká fi ra lẹ̀ tá a máa sìnkú sí gbogbo eléyìí kò tó burú bẹ́ẹ̀ ẹ máa dáwó fẹ́nìkan wọ́n máa wá jẹ́ wọ́n máa gbẹ́ sàlùbáríkà yọ dáa fún yín ẹ gbọ́rọ̀ ṣé oko dùn ro làgbẹ̀dẹ tiẹ̀ ń pọkọ́tà oníkálukú wa wo ni ọmọ làágùn sọ̀rọ̀ ọ̀run ni wàláhì kọ̀rọ̀ ọ̀run ẹ̀rí abubakar ni àrólé anabi wa muhammed sallallahu alayhi wa sallam ọkọjá limamu limamu sọláàtì ọkọjá rẹ̀ olórí gbogbo orílẹ̀-èdè islam kí máa sọ orílẹ̀-èdè bíi nàìjíríà ròndó yìí gbogbo orílẹ̀-èdè islam wọ́n yàn án láròlé fànàbí lónìí gbàtí lẹ́jọ́ kejì má ọba di aṣọ rẹ̀ ó di sórí ń bá ń gbọ́jà lọ ìtẹríba àwọn èèyàn yẹn ti pọ̀ jù ẹni tá a fi so lórí ńlá báà

wọ́n ní à ó yẹ ká ní iye kan dáa mú fún àrólé ànábì sallallahu alaihi nínú ilé owó àwọn mùsùlùmí lọ́nà tí ó fi lè jókòó máa yanjú ọ̀rọ̀ àwọn mùsùlùmí onígbà ẹ̀ tó sọ ilé yùn ẹ̀mí lọ dàbà subhanallah orí ẹ̀mẹ́jà fi fi kọ́ àwọn èèyàn ẹnìkan jẹ́ lè má mú lásán ẹjẹ ìmáàmù mọ́sálásí lásán yóò pé ẹran léyà àfi kẹ́ ẹ kó wá àmọ́ wá wojú pé àwọn olówó àdúgbò ẹ̀ nífẹ̀ẹ́ ránṣẹ́ sí bàbá ìmáàmù ẹ̀yin tẹ́ wà nù ìjọba ẹ̀ nífẹ̀ẹ́ ránṣẹ́ ni ah ẹ dákun èwo ni ó dùn jù etí mo fowó mi rà àti ètò ògùn mi èwo ni ó dùn jù ẹ̀yin náà rò dáadáa nísìnyí ọlọ sílé ọlọ ilé ibi tá ti ń tàmàlà òtún wa mú òòrè ti ràmàlà ti ràmàlà oníkọ́ bọ̀ tó ní sixty naira kọ́ bọ̀ fẹ́ràn twenty naira si ọwọ́ àríkó yò ó tún wá gbá bọ́ọ̀lù lọ ẹnìkan ah, ẹgbẹ́ rà sí ni oníbẹ̀ẹ́ wọn á ní bọ́ wa ẹ bá wọn ta oní sixty mi ẹ bá èwo ni ó dùn lẹ́nu rẹ títà kọ́kọ́ ni àbí ọmọ rò ọmọ pé ẹ̀kọ́ ọba yá ní ìsì ọmọ sọ pé ẹbí ló mú ti rọ́ọ̀kà fún ọ ẹ̀kan náà ti <laughs> bẹ̀rẹ̀ sí so àmì ètò yẹ pé wọ́n ló ṣe wàhálà rẹ̀ wàláhì tìdùnnú àti fìdùnnú lò kìí hani lọ́rùn àwọn ẹjọ́ máa fún yàn á àmùsù osisi kò sí tí wọ́n ní wé máa lẹ́sẹ̀ ọdún kí mùsùlùmí ọwẹ́ lódodo àwọn ẹ̀ lójoojúmọ́ ọdún yẹn awẹ́ kan tí wọ́n pè níwẹ̀ ọdún ọ̀yàtọ̀ rárá tí ìwẹ̀ àníyàn nìkan ni ọkàn yà wọ́n èèyàn dà kò sí tó burúkú tún wẹ̀ àmọ́ jẹ́ kí ìwẹ̀ tẹ̀sìn yẹn ó síwájú torí pé tá a bá tún wẹ̀ ọṣẹ àti kẹ̀kẹ́ ẹ mọ̀ pààrọ̀ ọmọ ayọ̀ ó ṣe é ṣe gbogbo omi tá a dà sára pa abẹ́ fi wẹ̀wẹ̀ ọdún ó lè má kárí ara mọ́ àmọ́ tá a bá ti wẹ̀ tọdún kalẹ̀ ká tó wa kí àlọ́ aláyọ̀ lè bá ṣe é lò fún ka àmọ́ ọkùnrin afẹ́kẹ́kẹ́ yẹn tún lo lọ́fíńdà kí ẹ fi sí gbogbo palapala ara yín kí ẹ tún fi sára aṣọ yín lọ́jọ́ ọdún akramakumullah afẹ́kẹ́kẹ́ wọ ìtọ́ dàjù nínú aṣọ yín tẹ́ ẹ bá lágbára láti rán tuntun ẹjọ́ jẹ́ pé tẹ́ nílé tọ́jẹ́ ti sàlẹ̀ apàtì ẹ lọ ẹ fọ ẹ lọ so ẹ jẹ́ kí ọjẹ́ aṣọ tó yẹ pé yóò dùn wò lára yín torí ẹ eléyìí jẹ́ òfin ọlọ́run ọbẹ̀ ẹlẹ́dàá wa. ẹ wọ! wọ̀ lẹ́ni tó ṣe é pé kò fi ṣègbéraga ẹ wọ̀ lẹ́ni tó ṣe ma pé kò fi máa wúra rẹ̀ tayo wo yín kò sì gbọdọ̀ tayọ bí tọ́yẹ kọ́ tayọ èsì torí pàǹsọ̀dún lẹ́wọ̀ aránṣọ nísìn ní gbogbo ọmọ wa wọlẹ ọlọ́mọdé tó múra sókè sí lábẹ́ òfin ọlọ́wọ́n bá wa àwọn ìyàwó yín náà àwọn náà lọ sí rí àwọn náà lọ sí rí àwọn òsì gbọ́dọ̀ gbọ́sọ̀ hàn wọ́n gbé aṣọ gbàgẹ̀rẹ̀ wọn lé orí wọn lọ́nà tó ṣe nìkan kan rí ń sálẹ̀ aṣọ wọn. tọ́ ti àwọn obìnrin àwọn obìnrin òsì gbọ́dọ̀ fi lọ́fíńdà sára nígbà tí wọ́n bá ń lọ sí rí ìdíyẹn sallallahu alayhi wa sallam ọjà ni tó ti kéke jẹun tí máa ń lọ sí ẹ̀yìn ní ọjọ́ ọdún léyà ó dìgbà tó bá tó darí dé gbà tó bá darí dé ẹran léyà rẹ̀ nígbà tó bá pa tán inú rẹ̀ ni ó ti mú kankan tí ọjà kan àkọ́kọ́ eléyìí ọkọ̀ fi tẹnu rẹ̀ lọ́jọ́ yẹn lẹ́yìn ìgbà tó bá darí ẹ̀yìn torí ẹni tó nàbá ní ẹran léyà tí ó pa sunna anabi sallallahu alayhi wa sallam ọ̀nà ẹ̀jẹ̀ kankan níwájú yẹn níwájú ṣáájú kẹtó pẹran lé ayín lọ́nà tí ó fi jẹ́ pẹran lé ayín nínú ọjà àkọ́kọ́ nǹkan tẹ́ fi tẹ́lẹ̀ ẹnu yín nígbà tó bá dọjọ́ lé ya kọ́nà wọn bá fún wa. ẹni tí ọ̀wá lẹ́ran tí ó pa ńkọ́ tó ṣe é pé tán la hawla lahu wala quwwata illa billah tó náà bá jẹun tó fi lọ sí rí tó wá jẹ pé ńgbà tó darí nílò ẹni tó bá ṣe bẹ́ẹ̀ pẹ̀lú àníyàn pé mo fẹ́ ṣe bá nàbí ṣe máa ṣe tí èyí jẹ kankan lọ́jọ́ ọdún lé aṣáájú kó tó dé bó tilẹ̀ jẹ́ pé mi ò lẹ́ran tí ń jẹ tí mo fẹ́ pa fúnra mi àmọ́ mo fẹ́ láti má jẹ nǹkankan ṣáájú ká tó ti rí ìdílé ní ìbámu pẹ̀lú bá nàbí Muhammad sallallahu alayhi wa sallam ṣe máa ṣe lọ́ọ̀ bá máa bẹ́ẹ̀ lọ́kàn rẹ ọkàn fìyà jẹra rẹ lásán ni o ó fẹ́ fi para rẹ nù ọgbọ́dọ̀ mọ̀ lọ́kàn rẹ pé mo ń ṣe bẹ́ẹ̀ torí bẹ́ẹ̀ lànàbí Muhammad

ká darapọ̀ mọ́ àwọn mùsùlùmí níbi tí wọ́n ti ṣe salatul Eid ètò ká dúró nulẹ̀ wa ká mọ́ àti salatul Eid nínú yàrá wa kọ́ńkó jábélé kò sí ìtọ́jọ bẹ́ẹ̀ ọ lọ síbi táwọn mùsùlùmí tí wọ́n ti ṣe salatul Eid ọ gbọ́dọ̀ dánìkan wà nínú yàrá rẹ kó sọ pé ibi náfìlà àràkà méjì ni èmi ó ṣe tèmi nù lé mi àbí gómìnà sọ pé rárá ní lọ Ànábì sallallahu alaihi wasallam ni ẹ jáde ẹ̀yin obìnrin tó fi dórí obìnrin tí ń ṣe nǹkan tó fi dórí obìnrin tí ẹ jáde rárá Ànábì ni ẹ jáde lọ sí rí torí káyìn náà lè ba àlàǹfààní láti ṣe sọ̀láàtì láàyè ẹni tí ṣe ṣe nǹkan oṣù yóò jìnnà síbi tí àwọn èèyàn dúró àmọ́ yóò wà nínú àyè ibi tá a ti ṣe sọ̀láàtì láàyè torí kíni kó ní o lè ba nípìn nínú àdúrà táwọn mùsùlùmí bá ń ṣe lọ́jọ́ náà kí orí rẹ̀ kó lè ba kó lè ba lórí tiẹ̀ náà. a sì ń fẹ́ kọjá ike tẹ bá dé rí ìdíyẹn ẹ má máa padà bọ̀ wálé tí wọ́n bá ti parí sọ̀láàtì láàyè ẹ ṣe sùúrù láti tẹ́tí gbọ́ kútúbà kútúbà tí wọ́n ṣe ẹ̀yin náà ni wọ́n fẹ́ bá sọ̀rọ̀ bóyá àwọn dáadáa tẹ́ǹtì ń ṣe iná ni wọ́n fẹ́ bá yín sọ nípa rẹ̀ kíkẹ́ ẹ má pàtì àwọn àìdá tẹ́ǹtì iná fẹ́ bá yín sọ nípa rẹ̀ kíkẹ́ ẹ pàtì nítorí ká bá a sórí rẹ̀ ó wá dọwọ́ àwọn lèmámù lèmámù táwọn máa ṣe kútúbà ní ọjọ́ ọdún ẹ̀yìn wọ́n má gbàgbé pé àwọn èèyàn lọ́wọ́ àwájú àwọn yìí o ó ń bẹ nínú wọn ẹni tó ti gbé àárẹ̀ ń ṣe tẹ́lẹ̀ náà ó ń bẹ nínú wọn ẹni tó ti gbé ogbó ń dà láàmú ó sì ń bẹ nínú wọn ẹni tó ti gbé kásì rántí pé bóyá bẹ́ òrùn la jókòó òrùn ń pa wọn ká rántí bóyá àwọn oníwọ̀n ní òjò ń rọ̀ ká má ṣe dáhùn èèyàn tó kọjá sísọ. kọjá ìgbé kútúbà wa amẹ́nuba gbogbo nǹkan tó pàtàkì tó pàtàkì tó pàtàkì ní ṣókí ṣókí ṣókí ṣókí ṣókí lọ́nà tó ṣe pé àwọn èèyàn ọ̀rọ̀ àǹfààní mú lọ lé tẹ̀lé yìí pàtàkì púpọ̀ káṣí sàkíyèsí ipa ti sọ pé lábẹ́ òfin ọlọ́run tó bá ti pé ẹni tẹ́ ń ṣe kútúbà fún àwọn èèyàn kan ní tí wọ́n gbéde lárúbáwá èdè wọn náà ni ẹ máa fi bá wọn sọ̀rọ̀ kẹ́ bí kútúbà tí màá tà sí lọ́ọ́ báyìí bẹ́ẹ̀ lòfin ọlọ́run ọba wí. so kọ́mọ́ àjẹ pé ẹ ti kọ́kọ́ ṣe ìdájọ́ kútúbà kan léde lárúbáwá lọ tẹ́nìkan kan ọ̀gbọ́ ẹ tún á ṣẹ̀ṣẹ̀ padà séde yorùbá nígbà tó ọmọ pọ́ sọ yorùbá kí ló ń ka lárúbáwá sí sọ́ǹkà yẹn fáwọn màláìkà yìí. ẹ̀rí pé lẹ́yìn náà ọkọ̀ kọ́ bá ngọba báyìí lọ́sẹ̀sẹ̀ tún á padà sórí èdè táwọn èèyàn gbọ́ tẹbírú eléyìí náà níta àwọn èèyàn láàmú tẹ́lẹ̀ tó ẹgbẹ́ lè mọ́mọ́ ọkàn máa ka kútúbà léde Yorùbá aléde lárúbáwá kan táwọn èèyàn máa ti sọ táwọn máa ti ayú àná táwọn èèyàn máa ti àmì ayú àná àmì èèyàn èèyàn yìí èèyàn yìí àmì náà fi dá lóhùn. torí nígbà tí àwọn tó wà wájú rẹ̀ ẹ sì mú ní sókí sókí sókí sókí sókí lọ́nà tí ó jẹ́ pé gbogbo nǹkan pátá lẹ mẹ́nuba láàrin ìṣẹ́jú díẹ̀ torí pé bẹ́ẹ̀nu àwọn èèyàn ẹni tí tí wọ́n pé tẹ́lẹ̀ kéé dúkò gbọ́rọ̀ ọ̀lọ́ bóyá ọ̀wá àǹfààní tí ó nínú so onáwó bá fi yí padà sí dáadáa tọ eléyìí pàtàkì ká mójútó bákan náà lọ́dọọdún kò sí tó burú lábẹ́ òfin ọlọ́wọ́n bá wà ó wípé ká máa kíra wa wípé taqabbalallahu minna wa minkum ọlọ́wọ́n bá gbà lẹ́sìn lọ́wọ́ wa. yọ gba lẹ́sìn lọ́dọ̀ tìyẹn náà lẹ́sìn lọ́wọ́ wa yọ lẹ́sìn lọ́dọ̀ tìyẹn kò sí tó burú bẹ́ẹ̀ lábẹ́ òfin ọlọ́wọ́ wa. akramakumullah lábẹ́ òfin ọlọ́wọ́ tá n bá lọ rí ọ̀nà tá a gbà lọ kọ́mọ̀jẹ́ bẹ́ẹ̀ bọ̀ sunna anabi sallallahu alayhi wa sallam káyipé ẹ̀yìn kùlé ń bì láti fẹ́ sẹ́rí a lè gba ọ̀nà ń bì lọ tá n bá ń bọ̀ ká torí bẹ́ẹ̀ la nabi wa Muhammad sallallahu alayhi wa sallam ní ma sí. nínú ntótó yẹ ká ṣe eléyìí tọ́pọ̀lọpọ̀ ti pàtì onáà ní pété ọdún bá dé akramakumullah kájọ péjọ máa jẹun nínú abọ́ kan náà bí ká da ń jẹ sínú àdému bí ká da sínú tirẹ̀ kí gbogbo àjọ sòrògbó ká máa jẹ ọ̀nbẹ nínú lànà nabi Muhammad sallallahu alayhi wa sallam eléyìí tọ́pọ̀lọpọ̀ èèyàn ti pàtì lónìí. imaamu ibn taymiya rahimahullah oníjàmù an-nasi lis-ta'ami fil-'iidayni wa ayyami at-tashriqi sunnatun wa min sha'a'iri al-islam allati sannaha an-nabiyyu sallallahu alayhi wa sallam. ó ní kápẹ́jọ lórí ìpànjọ láwọn ọjọ́ ọdún tiléyà àti titunu ramadan. àti ní ọjọ́ mẹ́ta tí ó tẹ̀ lọ́jọ́ ọdún léyà ká máa péjọ jẹun papọ̀ sunna ni o eléyìí tá nàbẹ Muhammad sallallahu alayhi wa tó ṣe ní sunna èsì ń bẹ nínú àmì tí máa fi ẹ tí máa ṣàfihàn ẹsìn ẹ má jẹ kéré ìwọ àtìyàwó rẹ àtàwọn ọmọ rẹ sínú gbogbo yín ọ̀dọ́ máa jẹ kálukó kùjẹ kọjẹ kálukó ìyàwó kan ò lè kọ́ lọ́dọ̀ ọkọ ọkọ kan ò lè rí kọ́ lára ọmọ àbí ìyàwó rẹ̀ tí ó jẹ́ pa àtúndọ̀ jẹun ọmọ mi lè jọkànjú à jọ́jọ́ níwájúwájú níbi ká jẹun ẹ̀ rí ìran rí mẹ́ọ̀ ó tó jẹ́ kátó ti bù mí wọ́n ní tilẹ̀ ní ọ̀jẹ́ ká jẹ tẹnu kúnná gẹ́gẹ́ bí òwe àtàsà àwọn ọmúnjẹ dáa ṣé ìtọ́kọ̀ ńlẹ̀ tí ò tí ì tán ní òjẹ́ kọ́ tẹnu kúnná jẹ tẹnu kúnná náà kó tó bù mí. ẹ rí i pé ẹ ṣàkíyèsí nǹkan púpọ̀ bọ́yá pọ̀tẹ́ kọ́ máa ń bẹ̀ ní ó fún lọ́jọ́ iwájú bòmí tẹ̀lé yìí pàtàkì púpọ̀ báwa sọ̀rọ̀ fáwọn àṣìṣe eléyìí táwọn èèyàn máa ń ṣe lórí pọ́tún dé nínú rẹ̀ òun náà ní máa o Allahu Akbar Allahu Akbar Allahu Akbar la ilaha illallah Allahu Akbar Allahu Akbar ni máa wí tiẹ̀ ẹnì kò sì gbọ́dọ̀ máa wí ká máa dá lóhùn. bákan náà nínú àwọn àṣìṣe òun náà ní erékeré fàájì burúkú táwọn èèyàn máa ṣe torí kọ́dúndé wọ́n lè sọ wípé kínní kan ó jí sálá náìt tó wọ́n ti wá máa mú àǹkárá àǹkárá wà lọ́dọ̀ ya títí o lọ́dọ̀ ọ wà lọ́dọ̀ bàbá dúpẹ́ o ẹ bá ti dé sálẹ̀ kínní kan lókè kínní kan ẹbẹ̀ lẹ́sìn gbá o ẹgbẹ̀rún méjì méjì ni àǹkárá láì wọlé o a'udhu billahi minash shaitani rajim eléyìí ò sínú lànà ẹ̀sìn islam ọdún ni mùsùlùmí ṣe wọ́n igba tíkẹ́ẹ̀tì kan tó wọ ẹ̀yìn àbí òye wa ẹ̀yìn ni kò lọ kókó ńtọ́ fẹ́ ṣe jẹ́ ọdún ní kíni kò lọ sí ẹ̀yìn tọ́ eléyìí ọ̀pàtàkì púpọ̀ ká sọ̀rọ̀ fún gbogbo tó bá takò ẹ̀sìn ọlọ́run ẹlòmíín ti ń gba àwọn fíìmù lẹ̀ báyìí eléyìí tí wọ́n máa pé wò lọ́jọ́ ọdún fíìmù wọn á ní kó máa ìní ti ń palẹ̀ mọ́ pé wọ́n lọ a'udhu billah ẹlòmíì wọ́n ti rọtí wọ́n ti rọtí jọ àtọ́tí gbóná àdétọ́ gbogbo ẹ̀ ní rájọ a'udhu billah sọ́dún mùsùlùmí náà lẹ́sì fẹ́ ó ní à ẹran tí yá sábà tiẹ̀ dín pẹ̀lú ọtí gbogbo ọmọ eh, ẹsẹ̀ lọ́nà ọ̀fun ọ̀daràn lọ́nà ọ̀fun ọ̀daràn torí ẹ̀ wọ́n tọ́ ẹ pé gbogbo ń tọ́ takòtò lọ́n lọ́n kàn sí ọ̀kàn tẹ́ra rẹ jẹ bala sọ́dọ̀kọ̀ wọ̀lọ̀ sọ́là ọ̀ wà mẹ́sàlásì rí tẹ́lẹ̀ náà ọ̀wá nílé yá dé ìwà ń rọtí jọ ń pẹran ọ̀kàn pàpàdánù àmúdànù. torí ẹ mùsùlùmí àwọn máa ń tẹ̀lé òfin ọlọ́ọ̀ni ní kọ̀kọ̀ àti ní gbangba ọdún bíi àbí ọ̀sọ́dún mùsùlùmí máa ń tẹ̀lé òfin ọlọ́ọ̀ni torí pé ibi tá à ń lọ ẹ̀rù ń bà wọ́n. kò sẹ́ni tí ò lè yọ̀ dára torí àti yọ̀ dára kò bùkátà àtijọ́ máa rẹ ní bùkátà kọ gbẹ́kọ̀ àtijọ́ ọmọkọ́mọ òbùkátà torí kíkọ̀ lẹ́kọ̀ọ́ náà lọ́mọkọ́mọ. ẹni tí wọ́n tẹ̀lé ní bùkátà àti gbẹ́kọ̀ ẹni tó fẹ́ sẹ́lọ̀ kò bùkátà ẹ̀kọ́ kí ni ebi kọ̀ kàn máa báṣubàṣu náà. Islam ti wá kọ gbàá kásẹ̀ ń tọ́ torí kọ́dún bá di àgbọ̀dọ̀ torí pé ara ẹ̀sìn náà ní kíni iná lọ́dún. nínú àwọn àṣìṣe òun náà ní kéèyàn ti kaná láàrin àwọn ọjọ́ yìí o sì lérò pọ̀ pẹ̀ràn léyà má gé kanna rẹ o má gé irun rẹ o má gé awọ rẹ o àyàfi ìgbà míì irun lè hù nínú ẹyin jó èèyàn tí ọmọ kún ya ọwọ́ ètò wa gé kùn yọmọ e yẹn ẹgé ẹsẹ̀ bá wá gé ìgbàgbé ló mú gé lọ ẹni tó bá máa gé kò sí kankan tí ó tọrọ àforíjì lọ. bákan náà nínú àwọn nǹkan tá a tún gbọ́dọ̀ sọ̀rọ̀ fún ó náà ní ìnákúnà ìnákúnà kéèyàn jẹ́ pé ọ̀rọ̀ àjò tó kù káàtà lọ yóò máa lo nǹkan lòkulò ọlọ́wọ́n ọbẹ̀ ẹlẹ́dàá wa ó ní wala tusrifu innahu la yuhibbul musrifin ẹ nana apà torí kọ́ lọ́wọ́ bọ̀ nífẹ̀ẹ́ sí àwọn onínàkúnà. nínú àwọn àṣìṣe eléyìí tó yẹ ká fún ó náà ní pọ̀pọ̀lọpọ̀ gbàgbọ́ pé tí wọ́n bá ti kọ́ là lọ́dún òrùjọ́ yẹn á máa ṣe náfìlà jìlẹ̀ máa yìí eléyìí ò sínú súnà anábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam yókè kẹta òru ọdún kẹta sí pẹ̀lú náfìlà kan kò sínú lànà anábì gbogbo àwọn àdéhìí tí wọ́n máa mú wá pé eh, wọ́n wá rí gbàǹbì kan gbogbo àdéhìí kọ̀tẹ́ni kò sínú ẹ̀sìn Islam pé torí pọ́dún kọ̀la káwa máa yan náfìlà jìlẹ̀ máa kò sínú ẹ̀sìn Islam nínú àwọn àṣìṣe tá a tún gbọ́dọ̀ ṣọ́ra fún ọ̀nà ní kíkà fi bíbẹ orí tẹ́ wò sọ́jọ́ ọdún pété a bá ti parí ìjẹ́jà lórí tẹ́ ká lọ sálámà sáwọn òkútọ́ wa ń bẹ̀ ọjọ́ dùnú lò ní aburọ̀ tó wá fi ìbànújẹ́ kún dùnú sẹ̀wọ̀n kí bá lọ sórí tẹ́ ara kálukú òtútù ẹ̀ ní mà kí ló mú yín wá gbádá tó ń torí di eléyìí ẹ sọ dijọ́ mi. àwọn kan wà tó ń kí báwọn ṣe máa ṣe nù tó bá dijọ́ ọdún ni wọ́n fi à ń lọ bí orí tẹ́wò ni wọ́n fi sí. kò na lànà Ànábì Muhammad sallallahu alayhi wa sallam abẹ́lọ́wọ́n bẹ́ẹ̀ lẹ́gàá wa ẹni tọ́lọ́wọ́n bẹ́ẹ̀ lẹ́gàá wa tọ́ràn lọ́wọ́ tó ti ní tí fi paléyà ọlọ́wọ́n bá kọ́ba falibarika sí ohun òun náà ní kọ́lọ́wọ́n bọ́ títí tí fi rí nǹkan pa kọ́lọ́wọ́n bá kó sì ẹni tó àti ṣe tí rí tí fi ra tá à ń gbìyànjú láti ṣe bí ó ti ṣe dáa ọlọ́run ọba kó fún wa sí ọlọ́run ọba kó má ṣe ní àṣekábàámà fún wa ọlọ́run ọba kó sí wa ní mùsùlùmí gidi gbogbo ẹ̀sìn tá à ń ṣe kó sì gbà lẹ́sìn lọ́dọ̀ wa àwùjọ wa àlékún lọ síwájú àlékún dàgbàsókè àlékún àlùbáríkà ọlọ́run ọba sọ̀kalẹ̀ sílùú yìí ọlọ́run kó bá àwọn mùsùlùmí kọ́kọ́ jù ọlọ́run kó jẹ́ kíkín àwọn mùsùlùmí kọ́kọ́ jù ọlọ́run bá kó ṣe dada fún wa aláì kó ṣe dada fún wa aláì kéyà nínú ntọ́nà ntọ́lọ́mọ fi gbàdúrà eléyìí tó ṣe pé àmà ṣe ṣáájú àdúrà wa àti lẹ́yìn àdúrà wa ní gbogbo gbà òun náà ní ká máa rántí láti ṣe àsọ láti fọ́gà wa anabi wa muhammed sallallahu alayhi wa sallam allahumma sali ala muhammed wa ala ali muhammed kama sallaita ala ibrahim wa ala ali ibrahim ka hamidun umadi wa barik ala muhammed wa ala ali muhammed kama barakta ala ibrahim wa ala ali ibrahim ka hamidun umadi وسلم تسليما كثيرا وارض اللهم عن الخلفاء الراشدين الأئمة المهديين أبي بكر وعمر وعثمان وعلي وعن سائر أصحاب نبيك أجمعين وعنا معهم بمنك وإحسانك وكرمك يا أرحم الراحمين اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداءك أعداء الدين من الكفرة والملحدين اللهم قل لنا ولا تكن علينا وانصرنا ولا تنصر علينا وأيدنا ولا تؤيد علينا واهدنا ويسر الهدى لنا اللهم إنا نسألك أنك أنت الله لا إله إلا أنت الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد أن تصلح لنا بلادنا نيجيريا اللهم أصلح لنا بلادنا نيجيريا اللهم أصلح لنا بلادنا نيجيريا اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وصلى الله وسلم وبارك على سيدنا محمد وعلى آله وصحبه أجمعين قوموا إلى صلاتكم والحمد